الله والصلاة والسلام على رسول الله أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته أما لا تنقول من دو ألا من واتن دو أن قرزيلا ألا صناما جيدي بنا كي أنا ولندين كوريدوين بإذن الله ولندين كبيرا كمانين كا ودي أنا لمني أمبا جيدي تقولي أنا وصاد دون ما من كغفلة ودي ابن القيم akagaffe min tɔgɔ ye madariju salike bena manazili iyaka na'budu wa iyaka nasta'in anya jira k'a fo suna dɔnnibaaba de don ka da ka an ka walanda min ta walanda min ri do anna faka ka kosobe kada ka bise ga dina na san nga sando ni b'i janto o la ka da walanda min de kuma dusukunna barau kan an y'a jira fasow bɛ tilan ka taa tilanyɔrɔ hakɛ min na tilanyɔrɔ bi duuru a bɛɛ la sɛfu a bɛɛ la ɲɛmɔgɔ ye dusukun de o la fɛn min b'o dusukun in tiɲɛ an kumana dɔw kan o la an y'a daminɛ ni bato ye bato tɛ se ka minɛ fɛn fila min n'o ma ɲɔgɔn sɔrɔ bato la a ti minɛ an y'a daminɛ o la hadamadenw fana tilalen don ka taa hakɛ min na o la an y'o jira o tɛmɛnen kɔfɛ an ye bato fana hadamaden i farikolo la yɔrɔ hakɛ min bɛ faso kan an da donn'o la o tɛmɛnen kɔfɛ an nana babu la limaniya bɛ jiji babu min na an y'a daminɛ ni babu fɔlɔ n'o ye aliyakaza kununi samiya ka kɛ kununi don waati bɛɛ lajɛlen na fɛn saba bɛ yen an ko n'i y'i janto o la i kununen bɛ kɛ waati bɛɛ lajɛlen n'i ma kunu i k'a dɔn ka fɔ kuma caman na fiɲɛ bɛ don i ka limaniya la k'a sɔrɔ i t'a kalama dɔnnibaw ye fɛn dɔ fɔ an k'an janto la o ni nin babu in a bɛɛ bɛ ɲɔgɔn na o ye min ye ko jɔn fila de don saba t'a la limaniya bɛ ka ba kana ka nagasi camancɛ t'a k'a foli limaniya sabatilen don a 20 degré u ba 30 degré o t'a la soit a ka taa quarante la a bɛ ka taa sanfɛ soit a bɛ ka jigin camancɛ t'a la an k'an janto la kuma dɔ ibi i bɛ bato kɛla ka taa problème b'a la a ka jigin t'a don o la f'i ka olu de dɔn an bɔra ka dama dama fɔ ya ye aliyakaza ikunu kununen ka kɛ waati bɛɛ lajɛlen na limaniya mana jidi di cogo imana inala mana i ni ala ikunu diya cogo cogo i de la jirina waati bɛɛ lajɛlen na ka se k'a dɔn fiɲɛw bɛ yɔrɔ jumɛn nagasi bɛ yɔrɔ jumɛn katika se faraka dɔ an banno na mina annana an nana almuhasaba ka kontebo kontebi go wati bela jinina wala ni kontebo bɔra n'o banna i min ke n'o ye e ode o de ka tubi kuna anda da donna tubi la ka kuma caman fɔ na toyi nka tɔ ye min sisan nɔ o dama na bɛ min n'a so mo mago go bala kosɛbɛ tubi la an bɛna an da bi ni wati nyam permete an bɛ fila fɔ limaniya bɛ jidi sira min na n'o fana jɔyɔrɔ ka bon diinɛ in na kosɛbɛ kosɛbɛ kosɛbɛ o la an bɛ masala saba dɔrɔn ta tuubi babu la n'a y'a sɔrɔ mɔgɔw mago bɛ s'a ma a dɔw la masala wɛrɛw bɛ yen mɔgɔw mago bɛ na s'a ma u bɛ ɲininkali k'a la n'a ɲininkali kɛra a la ni ala sɔnna an b'a jaabi tuubi babu la dɔnni b'a in ka gafe la i komi bi an nana gafe yɛrɛ y'an ɲɛfɛ a kumana tuubi babu kan ka tɛmɛ babu bɛɛ lajɛlen kan tuubi babu la a bɛ paji kɛmɛ ani kɔ bɔ bɛɛ bɛ tuubi dɔrɔn de kan tɔ ninnu si tɛ s'o ma kadasa na kan mo fɔ jɔn mago bɛ tubi la waati bɛɛ lajɛlen na i mago bɛ tubi la i ka na a camancɛ la i mana ji di limaniya la cogo cogo ka ye sallallahu alaihi wasallam a ka ɲɛnamaya laban ala ku ida jaa nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfiru innahu kana tawwaba o la jɔn mago bɛ tubi la waati bɛɛ lajɛlen na masala saba an bɛn'o ta tubi la a masala fɔlɔ maa n'a yasro i kun bɛ kuta dɔ kɛ i b'a kɛ ni minan minnu ye i farikolo la dɛsɛ nana o minan ninnu sɔrɔ yala tunbi b'i yan o misali ye min ye maa min tun bɛ jɛnɛya kɛ ni impuissance sexuelle y'a minɛ ni kurusi jalala gosi y'a sɔrɔ a tɛ se ka jɛnɛya kɛ tuguni yala a ka tubi bɛ minɛ ni maa min tun ye nkalontigɛla ye n'a nɛn tigɛra a tɛ se ka kuma tubi b'a ye tuguni wa ola o de ye masala ye masala min bi n'an da kan ka don a la maa kun bɛ kuta kɛ ni farikolo yɔrɔ dɔ ye o yɔrɔ nana tanya a tɛ se k'a kɛ tuguni nka a ka tubira yala a ka tubi bi minɛ wa a ka tubi ti minɛ kumakan kɛnɛma ye min ye o de ye k'a fɔ a ka tubi bi minɛ ka da kan an bɔra ka tubi fɔ tubi ye fɛn saba ye nimisa b'a la i ka bɔ baara in na ani k'i ka majigin jira ala la o la n'a y'a sɔrɔ a nimisara ay baara min kɛ n'a nin sara la nka baara in kan ka kɛ ni farikolo yɔrɔ min ye o tiɲɛnen don o tɛ se ka baara kɛ tuguni n'a nin sara kɔrɔfɔ kɛnɛma ye min ye o de ye k'a fɔ k'a ka tubi nin ye o la maa o maa i tun bɛ kuta dɔ la i nana dɛsɛ a la i kɔrɔla de o n'a ɲɔgɔnna ni nimisa kɔni bɛ yen lakika ɲɛma an y'a fɔ baara in bɛɛ lajɛlen bɛ sen ka taa jɔn de ma dusukun i bɛ se ka mɔgɔw nɛgɛn k'i tubira nka i tɛ se ka ala nɛgɛn ka d'a kan min b'i dusukun ala ɲɛko la n'a y'a sɔrɔ i tun bɛ kota de kɛ jɛnɛ i bɛ nkalon tigɛ i nɛn tigɛra i tɛ se ka kuma tuguni i tɛ se ka nkalon tigɛ tuguni i dun nimisara i kɔnɔ a nimisa b'i la i bɛ kasi da la k'a fɔ ala b'a tubi minɛ dɔnnibaaw sabatilen caman taara nin kan sheikhul islam ibn taymiya b'o la a b'o cogo fana na a ka kalanden ibn qayyim ale fana taara k'a fɔ k'a ka tubi bɛ minɛ o de ye kɔrɔfɔ kɛnɛma ye o de ye kɔrɔfɔ kɛnɛma ye an bɛ da o ma waati kama masala filanan tubi babu la o de ye i ni jɔnw ni ɲɔgɔn cɛ n'i tubira k'a sɔrɔ hakɛ b'i ni jɔnw ni ɲɔgɔn cɛ i ye zon ye i tubira k'a sɔrɔ i mɔgɔw ka nafolo tiɲɛ i ye dɔ ye i tun ye kɔrɔfɔlikɛla i bɛ mɔgɔw kɔrɔfɔ i tubira o tubi bɛ kɛ cogo di ni tubi hakɛ b'i ni mɔgɔw ni ɲɔgɔn cɛ ni nafolo de don i b'a tigi ka nafolo segin a ma ɔhɔn n'a tigi i t'a yɔrɔ dɔn tuguni a sara i t'a yɔrɔ dɔn i b'a kɛ cogo di dɔnnibaw ye min fɔ n'a tiɲɛ tabaw bɛ yen i bɛ taa a segin olu ma n'a tiɲɛ taba yɛrɛ tɛ yen i t'a dɔn a sara i t'a somɔgɔ dɔn i tɛ foyi dɔn k'i bɛ saraka i e b'a nafolo tɔgɔ i b'a kɛ saraka ye n'a tigi tɔgɔ ye n'i y'a kɛ saraka ye n'a tigi tɔgɔ ye dɔnnibaw ko k'i ka tubi bɛ minɛ o ye nafolomafɛnw ye ɔhɔn ni nafolo tɛ dun n'i ye dɔ kɔrɔfɔ i bɛ fɛ ka tubi i b'a kɛ cogo di dɔnnibaw ko o yɔrɔ in na yala tubi la f'i ka taa fɔ a tigi ye n y'i kɔrɔfɔ yafa ma wa dɔw taara ka f'i t'a fɔ a tigi ye ko ɔhɔn y'i kɔrɔfɔ i ka yafa ma nka kuma kɛnɛma ye min ye o de ye k'a fɔ ko sariya la fɛn min bɛ taa wolo ko dɔ la sariya bɛ o bari n'i taara fɔ dɔ ye ko n y'i kɔrɔfɔ n y'i lagosi n y'i nin kɛ n y'i nin kɛ kuma dɔ la o bɛ taa wolo kɔniyali la a tɛ yafa i ma dɔnnibaw ko tuubi bɛ kɛ cogo min na o la i y'a kɔrɔfɔ yɔrɔ minnu na i y'a tɔgɔ jugu fɔ yɔrɔ minnu na i b'a tɔgɔ ɲuman fɔ o yɔrɔ kelen kelen bɛɛ lajɛlen na o bɛ kɛ i ka tuubi ye ka d'a kan n'i taara fɔ a ye o bɛ se ka wolo fɛn dɔw la n'o ye kɛlɛ ye o n'a ɲɔgɔnna o la i bɛ min kɛ o de ye k'a tɔgɔ ɲuman fɔ k'a tano i y'a kɔrɔ fɔ yɔrɔ min na i y'a tɔgɔ jugu fɔ yɔrɔ min na o kun ye masala filanan ye masala sabanan o de ye kota dɔw bɛ yen n'i y'a kɛ i bɛ wari sɔrɔ a la nka i ni maa min ye kota kɛ i ye nafolo minɛ waati min na a jɛnen de do ka nafolo in d'i ma o misali min sunguruba sungurubaya ye haramu ye maa min bɛna jɛnɛya a bɛna wari d'a ma waati min na k'a jɛnɛya a bɛ ka wari in di a kariyalen don wari in kɔ ka d'a kan a bɛna damu dɔ de sɔrɔ ni jɛnɛyakɛla muso in nana tubi sisan nɔ nafolo min b'a bolo haramu de don yala a b'a segin ani maa min ye jɛnɛya kɛ yan ayi a t'a segin a ma dɔnnibaw ko a bɛ nafolo in a b'a saraka de bɔ o de ye ale ka tubi o de ye ale ka tubi ye a b'o cogo fana na gulɔ min na gulɔ feerela maa min bɛna gulɔ san gulɔ ka d'a ye a nana nafolo d'i ma ka gulɔ min e min tun bɛ gulɔ feere i nana tuubi nafolo b'i bolo n'o ye gulɔ nafolo ye i ka tuubi ye cogo min na o de ye i ka sara ka bɔ a b'o cogo fana na riba n'o ye gɔlɔgɔ nafolo bɛ ɛntɛrɛ wari i bɛ taa banki la waati min na i jɛnnen de don banki bɛ juru d'i ma a n'a ɛntɛrɛ i b'a sara banki ye i b'o ɛntɛrɛ min sara banki ye ni banki mɔgɔw nana tuubi u t'o ɛntɛrɛ in segin ma o kan ka min kɛ o de ye ka saraka bɔ Ni masala dama dama an bɛ dan nin ma tuubi masala ka ca kosɛbɛ kosɛbɛ nka an y'a ye k'a fɔ lala mago bɛ se de ma o de la an y'an da don a la masala caman b'a la lala mɔgɔw ka ɲininkali kɔnɔna na an da bi don a dɔw la nin tun ye tuubi baabu ye jɔn kan ka i janto waati bɛɛ lajɛlen na ka tuubi i ka jurumu n'i ka jurumubaw bɛɛ lajɛlen na jurumubaw ta ye k'a jɔ o yɔrɔnin bɛɛ lajɛlen na ni maa wɛrɛw ka hakɛ de don ka segin n'a y'a sɔrɔ o fana tɛ n'a y'a sɔrɔ kɔrɔfɔli n'a ɲɔgɔnna de don i bɛ a tigi tɔgɔ ɲuman fɔ i y'a tɔgɔ kolon fɔ yɔrɔ min na o bɛ k'a bannen ala kana sababa bɛn jɔn kan ka i majigin ala ye waati bɛɛ lajɛlen na ka yafa ɲini a fɛ waati bɛɛ lajɛlen na an bɔra k'a ye k'a fɔ tubi a jɔsen dɔ ye min ye n'i ye ala ka nɛɛmaw jateminɛ k'i ka kutaw jateminɛ i b'a dɔn k'a fɔ i kan ka tubi waati bɛɛ lajɛlen na o la bi an bɛna babu fila de ta ni waati ye an bila yɔrɔ min na n'o fana ye limaniya jidinan fila ye a babu fila yɛrɛ an t'a dɔn an b'a daminɛ min kelen na a fɔlɔ ye min ye jogo manzilatul khulq jogo fana ye limaniya jidinanba dɔ ye ani laban ye min ye ni waati y'an sɔrɔ o la o de ye manzilatul rida ale yɛrɛ kelen hali ni dan'o ma o b'i wasa limaniya jidi sirali kan nka n'i y'a caman de dɔn i bɛ se ka limaniya sira caman ta an b'a daminɛ jogo la silamɛya la jogo jɔyɔrɔba de b'a la kurana la jogo ayan kelen nana dɔnnibaw ko o de bɛ jogo bɛɛ lajɛlen fara ɲɔgɔn kan kurana ayan kelen na o kurana ayan nana suratul araf ala ko kirama sallallahu alaihi wa sallam خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين ni aya in ye jogo bɛɛ lajɛlen i mago bɛ jogo ɲuman o jogo ɲuman na a bɛɛ b'a yɔrɔ sɔrɔ nin aya in na khudil afwa yafa minɛ wa'mur bil urfi mɔgɔw yamariya ni ɲuman ye wa a'rid anil jahilina i ko don ka bɔ jahiliw ma jogo ɲuman bɛɛ b'a yɛrɛ sɔrɔ nin kɔnɔna na khudil afwa yafa minɛ ni maa ma n'i tɔɲɔ cogo cogo i ka yafa ma o ye jogo ɲumanya dɔ ye wa'mur bil urfi ka mɔgɔw yamariya ɲuman na jogo ɲuman caman fana bi don o la jogo ɲuman caman bi don o la jogo ɲuman min bɛ don o la n'o ye fɔlɔ ye n'o ka gɛlɛn ka tɛmɛ jogo ɲuman bɛɛ lajɛlen kan o de ye tawhidi ka mɔgɔ wele ka taa ala kelenbanciya ma an bɛna dɔn k'a fɔ jogo k'a fɔ i ni hadamadenw ni ɲɔgɔn cɛ i bɛ ɲumanya min kɛ o dɔrɔn tɛ jogo fana tawhidu b'a la ala kelen kelenbanciyali b'a la o de la maa mana kɛ kafiri ye cogo o cogo a jogo mana ɲɛ cogo o cogo kafiriya kama jogo ɲɛ in fiɲɛ b'a la jogo ɲɛ in tɛ se ka dafa i b'a fɔ a ni kafiriw ni ɲɔgɔn cɛ ambaye ka kukubina nyuma yakaye nga ubina nyuma ya minke ka anjuli mini minke ukataka timubi nyuma ya minkaye nga anta don kadamu ka kadau ka kasriya yoka bisega na nafulo dama kanga yere deme nga nu ikeme dama ubi batane mina amulo nga ye ka kujugo kai nga kasriya kama ube ukajugo nyuma yake uka entere kama kasika anjulini jugo ani tawidu no ala kilimbantia ye u bɛ taa ni ɲɔgɔn ye i b'a fɔ an bɛna walawala cogo min na a b'o cogo fana na maa lankolon mana ko k'i la i k'i kɔ dɔn a la k'a ye k'a bila o fana bɛ jate jogo ɲuman de ye dɔnnibaw yɛrɛ ko diinɛ in yɛrɛ ye jogo de ye ni maa min bilali i ɲɛ jogo la a bila a bilala i ɲɛ diinɛ la wa kira sallallahu alaihi wa sallam ala k'a ma wa innaka la ala khuluqin azim kira e bɛ jogoba kan kira jogo kun ye mun de ye una na kira muso ɲininga an b'a aisha ko kira jogo ku be cogo di a ko kana hulkuhul qur'an ko kira jogo ku ye kurana di wala jogotigi n'a ye kurana kalan na yɔrɔ minnu ka ɲi a bɛ olu kɛ yɔrɔ minnu k'a ka dabila a b'o dabila o la maa jogoɲumantigi ye maa min n'a sɔrɔ a ye kuma kumakanw a y'olu de labaara ka d'a kan k'a fɔ kira sɔlɔlɔ alaihi salam a muso k'a kana hulkuhul qur'an kira jogo ku ye kurana de o la n'i ye kurana dɔn kurana ye fɛn minnu fɔ n'i ye olu matarafa kuranna k'i ka fɛn minnu to yen n'i ye olu to yen da la k'a fɔ i bɛ jogo ɲuman kan o la jogo ɲuman tɛ fɛn kelen i b'a dɔn nin de la kuranna k'i kana fila fara ala kan n'i ye fila fara ala kan i jogo juguyara hali n'i ye jogo ɲumanya wɛrɛ kɛ i ka da la k'a fɔ i jogo juguyalen don ka da kan ka filankafo ye jogo juguya dɔ de ye o la diinɛ in yɛrɛ ye jogo de ye ni maa min bilali ɲɛ jogo la a bilali ɲɛ diinɛ la hadisa caman nana ka jogo ɲumanya ka a fusamantiya fɔ an bɛ hadisa fila dɔrɔn ta o la كرا صلى الله عليه وسلم أقول إن من أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا قلت لما ولا ما دفل مؤمن ولا ما دفل ودي مامي مامي ناجو كان هذه صدر لا أمة فلاك أبو أمباي صلى الله عليه وسلم أقول إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم والقائم كما من جو كان أبي سنكلا ما من بسنا أني ما من بشي أني عليه i ka juguɲumanya kama i b'o tigi ɲɔgɔnna ka fusamancɛ sɔrɔ nin bɛɛ b'a jirala k'a fɔ ko jogoɲumanya in diinɛ de don diinɛ yɛrɛ ye cogo di o tɛmɛnen kɔfɛ nin babu in na n'i bɛ fɛ ka jogoɲumanya sɔrɔ dɔnnibaaw ko jogoɲumanya bɛɛ b'i yɛrɛ sɔrɔ fɛn naani de la jɔsen naani de bɛ jogoɲumanya la a tɛ se ka b'o kɔnɔna na jogojuguya fana jɔsen naani de b'a la n'i ye maa o maa jogojugu ye a bɛ don o kɔnɔ n'i ye maa o maa fana jogoɲuman ye a bɛ don o kɔnɔ o fɔlɔ ye min ye jogoɲumanya jɔsen fɔlɔ ye sabali de sabali o de bɛ maa bila jogoɲumanya la ka d'a kan k'a fɔ sabali bɛ kɛ sabu ye i bɛ fɛnw supporte ni maa ye ko k'i la i b'a supporte i bɛ sabali jogoɲumanya fana ni sabali b'i la ni dimina ka jugu ka dimi ku sabali de bɛ kɛ sabu ye ni ko kɛr'i la i bɛ se k'a ku o la n'i bɛ fɛ ka jogoɲumanya sɔrɔ a baabu fɔlɔ ni maa o maa ye sabali b'a la jogo ɲuman dɔ fana bɛ sɔrɔ a la ni sabali t'i maa min fana jogo tɛ se ka y'a la a filanan ye min ye al-ifa yɛrɛminɛ maa o maa ni yɛrɛminɛ b'a la jogo jugu tɛ se ka y'a la yɛrɛminɛ de bɛ kɛ sababu ye i tɛ sɛni kɛ yɛrɛminɛ de bɛ kɛ sababu ye i tɛ kota caman kɛ yɛrɛminɛ de bɛ kɛ sababu ye i tɛ nkalon tigɛ yɛrɛminɛ de bɛ kɛ sababu ye i tɛ bakiliya kɛ o dun bɛɛ ye jogo jugu de ye nin ye jogo jɔsen filanan ye a fɔlɔ ye sabali ye a filanan yɛrɛ minɛ ye a sabanan a saja cɛfarinya ni cɛfarinya bɛ maa min na dɔrɔn jogo ɲuman fana b'a la ka d'a kan cɛfarinya de bɛ kɛ sababu ye i ti don kolankolon na cɛfarin ti don kolankolon la cɛfarin b'a yɛrɛ kisaya fɛn dɔw ma jogo jugutigiw bɛ don fɛn min na ni maa min tɛ cɛfarin ye dɔrɔn i ka d'a la k'a fɔ jogo jugu bɛ bɔ a la hali ni karamɔgɔ n'i ma kɛ cɛfarin ye i bɛ kɛ jogo jugutigi ye ka d'a kan tiɲɛ kan ka fɔ yɔrɔ min na i tɛ la ni maa min bɛ wari d'i ma i b'a fɔ ka nɔgɔya o bolo ni maa min tɛ wari d'i ma o dun ye jogo juguya de ye o la cɛfarinya fana ye jogo ɲumanya jɔsen dɔ de ye jogo ɲumanya jɔsen naaninan o ye ladiriya ye ladiriya de ka fɛn bila a bilayɔrɔ la kumakan ɲuman kan ka fɔ maa min ye a bɛ fɔ o ma kumakan ɲuman man kan ka fɔ maa min ye ko kan ka kɛ waati min a man kan ka kɛ waati min na i bi don o la ni nin naani ye dafara maa min na da la k'a fɔ jogo ɲuman caman bi y'a la a fɔlɔ ye sabali ye a filanan yɛrɛ minɛ ye a sabanan ye cɛfarinya a naaninan ye ladiriya ye nin naani n'a bɛ maa min na a jogo bɛ ɲɛ naani fana bɛ yen o mana ye maa o maa la jogo jugu bɛ y'a la o fɔlɔ ye min ye o fɔlɔ ye min ye o de ye jahiliya kodɔnbaliya kodɔnbaliya o bɛ na ni jogo ɲumanya o bɛ na ni jogo juguya ye ka d'a kan min ka ɲi ni min ma ale t'o dɔn min mai abo jate min kai min kai abo jate min mai o be ke sawiya be ke majugo duyi min ye dafa abo ke nagasi min nagasi abo ke dafa wala jahiliya kodon baliya o be ke sawi mati ke jugo mantigi a filana ye min o ye tɔɲɔ tɔɲɔ bɛ maa o maa la a jogo a jogo ka jugu maa o maa ni tɔɲɔ b'a la a bɛ kɛ maa jogo jugu ye tɔɲɔ ye mun de ye ka ko bila yɔrɔ la a man kan ka bila yɔrɔ min na o de ye tɔɲɔ ye wadu seyi fi ghayri mawdihi fɛn kan ka bila yɔrɔ min na a t'a bila yen o fana bɛ na ni jogo juguya ye a sabanan o de ye asahuwa nege nege bɛ maa o maa la o mana kɛ nege o nege o b'a bila kojugu la jɛnɛyakɛla nege de b'a bila la namarakɛla nege de b'a bila la mɔgɔ o mɔgɔ nege ka bon da la ka fɔ k'a bɛ jogo juguya kɛ o y'a sabanan ye a naaninan o ye dimi alhadab maa o maa ye dimiba ye waati bɛɛ lajɛlen na da la ka fɔ a bɛ jogo juguya kɛ ka d'a kan ka fɔ n'i dimina n'i ma se ka dimi ku i bɛna banni kɛ i bɛna fanni kɛ o jogo juguya ye n'i dimina i bɛ se ka mɔgɔ bɔ ka faga o bɛɛ bɛ jate jogo juguya ye dimi de bɛ na ni yɛrɛkunya ye dimi de bɛ na ni hasidiya ye dimi de bɛ na ni dantɛmɛwaleya ye o de la aw bɛɛ bɛ min dɔn n'o de k'a fɔ kira sɔrɔ salam dɔw nana ɲininka ko ladilikan fɔ n ye ladilikan min n'a ka surun n bɛ se k'a baara n ti ɲin'a kɔ kira k'a ma la sagdab la sagdab la sagdab kana dimi kana dimi kana dimi a banna kuranaya caman fana bɛ yen min bɛ maa fatani ka bɔ dimi ma ka min fɔ n'i diminen n'i jɔlen don i n'i sigilen don i ni seliji k'i n'i dimina i ka seliji ni dimi nana dɔrɔn sitana bɛ se k'i bila fɛn bɛɛ lajɛlen na an dun b'o n'i m'a dimina a bɛ ko nasugu bɛɛ lajɛlen kɛ fana maa min ye maa ye a taa e k'a fɔ jogojugu b'a la ala k'an kisi o ma nin naani jogojugu ɲumanya la naani jogojuguya la n'i y'a ye dɔrɔn i bɛ fɛ kɛ jogo ɲuman na i bɛ taa dɔ in na n'i bɛ fɛ kɛ jogo jugu fana na ka kisi a ma i b'i yɛrɛ b'o la masala kelen bɛ nin yɔrɔ in na ɲininkali bɛ k'o la yala jogo a bɛ mɔgɔ de la wa naturel de don ou bien i bɛ se ka jogo sɔrɔ i yɛrɛ la n'a bɛ f'a ma yin aw ta kasubi yala jogo ɲumanya bɛ mɔgɔ la naturellement wa kelen ou bien jogo ɲumanya yɛrɛ i bɛ se k'a kɛ hali n'a t'i la o jaabi min a fila bɛɛ de don wa a fila bɛɛ fana nana kira ka hadisaw la hadamaden dɔ b'a la juguɲumanya dɔ b'a la naturellement kira sala salam ka sahaba dɔ bɛ yen a k'a inna fika la khislatayn yuhibbuhuma Allah wa rasuluhu a k'a ka sahaba dɔ ma ko jogo fila b'i la ala bi jogo fila in a b'a fɛ wa fana kira fana bi o jogo fila in fɛ a ye kira ɲininka yala jogo fila in a bɛ na naturellement de wa ou bien i tugura i ko min na de n sera k'a sɔrɔ kira k'a ma ala y'i da ni nin jogo fila ye o jogo fila ye sabali ani hakilisigi al'anatu wal hilmu hilmu de sabali dan anatu fana de hakili sigi i tɛ girin ka ko a ko n ala tanu ala min ye jogo fila kɛ n na jogo fila min ni kira b'a fɛ ni jogo fila min fana alahu subahana taala b'a fɛ n b'a jira jogo dɔ ke kɛ dɔ la naturel o ye fɔlɔ ye ɔhɔn jogo fana hal n'a la n'i y'a matarafa a fɔra i b'a pratiquer kelen fla, f'a laban a bɛ k'i taa n'a ye nin yɔrɔnin ne ni maa caman kumana yɔrɔ dɔ kan lala aw bɛ farankan aw bɛ fɔ n kɔ o ye min ye kumakan dɔ b'an baara yan o bɛ kɛ sababu ye hali n'i bɛ fɛ ka jogo ɲuman ta i ta a ta o ye an ka talenw ye u b'a fɔ ko dusukɔrɔ t'a sigi cogo bila u b'a fɔ ko dugumɛnɛ tɛ a tin dabila ninnu kuma nin bɛɛ bɛ kɛ sababu ye hali ni maa min k'a bɛ jogo ɲuman ta ni jogo ɲuman dɔw t'a la dɔw b'a fɔ ko ko dosokɔrɔ t'a sigi cogo bila dosokɔrɔ b'a sigi cogo bila diinɛ in na an kɔni b'o de kan naturel ta bi min tɛ naturel fana ye mɔgɔ bɛ se k'a sɔrɔ o misali caman bɛ yen kira n'a ka sahabaw kira nana sɔrɔ jogo jugu nasugu bɛɛ bɛ arabu la rasisiya kira y'a sɔrɔ n'o ye i bɛ i bɛ i bɛ kulɛri min na i bɛ kabila min na ka lafasali kɛ i ti maa wɛrɛ jate kira sɔrɔ sɔrɔ nana sɔrɔ o bɛ arabu la kosɛbɛ bali yɛrɛ hali sahababa dɔw ye fili dɔw kɛ kira yɛrɛ ɲɛna nka a sera ka bɔ o la cogo di a tun t'a dɔw la nka dɔɔni dɔɔni dɔɔni dɔɔni u sera k'u yɛrɛ matarafa f'a laban rasisiya in nana b'u la wa diinɛ dɔgɔyalen arabu fɛ bi bi in na fana rasiska da rabu fe kusube abu zar sahaba baridu adilaka bilal no ifi mai ka fama yabna sauda kada na fo kira san mun saba da sharabu tema jojuga da bula kamala gushuna ni wana be jugujuri ako bilal ma sima muso de kira ni ko jugo kira kira ti daje sababan kira ta masu innaka mur'un fika jahiliya abu zar emin flani jahiliya bilade ebin fo bilal mamuna kɛra min na abuzar a tubira o yɔrɔnin bɛɛ la a ko k'ale ti bɔ a nɔ na ko f'ale ka da bilal ka sen da a tama na o b'a jira k'a fɔ jogojugu min b'a la kira y'a jira a la yɔrɔ min na a y'a dɔn jogojugu de don a y'a dabila o yɔrɔnin bɛɛ la a b'o cogo la jogojugu caman kun b'u la u y'a bɛɛ bila cogo di ni éducation ye o la da la k'a fɔ dosokɔrɔ b'a sigi cogo bila an k'o faamu ka da kan ka fɔ n'i ye nin fɔ hali ni maa min jogojugu dɔ b'a la a bɛ se ka dabila a bɛ dabila ni mun de ye a bɛ dabila min ye u b'a fɔ ma takaluf i b'a kɛ i bɛ segin a kan i b'a kɛ f'a laban a bɛ k'i taana ye nin masala in fana kan ka n janto a la jogo ɲuman dɔ bɛ se ka k'i la naturel de don jogo ɲuman dɔ fana a k'i la nka i bɛ se ka jija dɔɔni dɔɔni dɔɔni dɔɔni k'i bɛ jogo ɲumanya in i b'a sɔrɔ nin tɛmɛnen kɔfɛ jogo b'a bolo hali bi jogo ɲumanya daraja fila de don etapu fila de don n'i y'a etapu fila dɔn i bɛna dɔn k'a fɔ kuma min bɛ fɔ mɔgɔw fɛ jogo ɲumanya ye anw ni ɲɔgɔn cɛ dɔrɔn de nka jogo ye étape fila de ye i ni hadamadenw ni ɲɔgɔn cɛ ani i ni ala ni ɲɔgɔn cɛ n'o fila ma dafa silamɛya la i ka jogo ɲumanya a tɛ se ka fɔ i ni hadamadenw ka jogo ye min ye o de ye an bɔra ka min fɔ i ka mɔgɔw i k'u ka daraja dɔn i ka bɛɛ jɔyɔrɔ dɔn i ka yafa u ma i k'u mago i ka lujura ɲini ye ni min ka di ni min ye kojugu k'i la i ka lujura ɲin'a ye i ka yafa mɔgɔw ma i k'u mago to n'u y'i ko k'i la i ka lujura ɲini u ye i ni denmisɛnw ni ɲɔgɔn cɛ dɔnnibaaw ko n'i y'o kɛ o bɛ kɛ sabu ye i bɛ fayida saba sɔrɔ denmisɛnw bɛ kisi tɔɔrɔ ma denmisɛnw b'i nafa sɔrɔ wa fana i bɛ nafa se bɛɛ lajɛlen ma n'i bɛ fɛ ni denmisɛnw ye ko k'i la i ka se k'a ku an ka dɔnnibaa ibul kayima a ye fɛn tan ni kelen de fɔ ni dɔ y'i bagari ma ni dɔ y'i tɔɲɛ ni dɔ bɛn'i jati la n'i bɛ fɛ k'a kun fɛn tan ni kelen de bɛ n'i y'i janto o la a bɛ ku i la an tɛ se k'a bɛɛ fɔ an bɛ dan kelen fila ɲɔgɔnna ma a fɔlɔ ye min n'i m'a ye fɛn k'i la a mana kɛ fɛn o fɛn ye da la k'a fɔ ko ala latigɛ dɔ de don a banna ala ka latigɛ dɔ kɔnɔna de la nin nana k'i la o la n'ala ka latigɛ dɔ ye ka jɛn n'a ye a banna a misali min sanji nana sanji ala ka latigɛ dɔ de ye tile bɔra i bana na o y'ala ka latigɛ dɔ de i bɛ se ka ban o la o la ni dɔ y'i tɔɲɔ dɔrɔn i k'a dɔn k'a fɔ ala ka latigɛ de don ala tun y'a sɛbɛn a bɔra ala de yɔrɔ o de la dɔnnibaa dɔ tun bɛ yen a ko ni maa y'ale tɔɲɔ a b'a fɔ in kun ta zɔli man falazi salata ka ali yɛlɛ i sagi zɔli n'e kɛra tɔɲɔba ye ala min y'i bila ka na i nana ne tɔɲɔ a ka latigɛ kɔnɔna na ala kɔni tɛ tɔɲɔba ye i bɛ sɔrɔ problème dɔ bɛ ne de la a dɔw yɛrɛ tun bɛ taa dɔrɔn k'a kan fila seli k'ala yafa ɲini k'a dɔn k'a fɔ min filɛ nin ye o ye ala ka latigɛ n'i y'o dɔn ni danfɛnw ye fɛn k'i la a bɛ ku i la o ye fɔlɔ ye a filanan ye min ye o ye i k'a dɔn k'a fɔ hɛrɛ dɔ de kun b'i kan ni maa bagar'i ma e kɛra maa tɔɲɔlen ye maa tɔɲɔlen dun ala b'o tigi dɛmɛ o ye nɛɛmaba de ye o ye diɲɛ ta ye ko lahara fana n'a tigi y'i tɔɲɔ lahara a ka baraji de bɛna ta ka d'i ma bali lahara mɔgɔ b'a nati ka fɔ nata ka fɔ diɲɛ n'a kun ka sɔɲɔ kosɛbɛ pour que a ka se ka mɔgɔw ka baraji sɔrɔ don na don min na n'a sɔrɔ bɛɛ jɔrɔlen de don o la n'i y'a ko maa y'i tɔɔrɔ maa bagar'i ma a ye ko dɔ k'i la ko nɛɛma dɔ de don ka d'a kan e de tɔɲɔna n'i y'i ta juru sara n'i y'i ka juru sara a la n'i y'i ta juru sara kɛ a banna baraji mun kan ka k'i ye i y'o pɛridi o tɛ k'i ye ani fana ala kan k'i dɛmɛli min kɛ i ye ta juru sara min kɛ ala ka dɛmɛ kɔni bɔra a ma o la n'i y'a ye k'a fɔ ko nɛɛma dɔ de don o bɛ kɛ sabu ye i b'a sigi magutu a ko ni maa min taabolo kɛra nin ye i ka da la k'a fɔ i ka diɲɛ hadamadenw b'i kanu hadamadenw b'i kanu n'u y'i kanu fana i ye kuma min fɔ a bi minɛ n'i ka kuma dun minɛna o bɛ kɛ sababu ye hadamadenw bɛ kisi i nɔfɛ o de la jogoɲumantigi bɛɛ maa o maa ye jogoɲumantigi ye k'a daminɛ kira la sɔlɔlɔhu alayhi wa salam ka na bila ka sahabaw la n'u kun y'a fɔ u ka kuma bi minɛ ka da kan ka fɔ u jogo kun ɲɛnen de don i ni danfɛnw ni ɲɔgɔn cɛ nin de ye jogo ɲumanya ye i ni ala ni ɲɔgɔn cɛ jogo ɲumanya fana bɛ yen ja i ni denmisɛnw ni ɲɔgɔn dɔrɔn tɛ k'a fɔ dɔrɔn i ni denmisɛnw ni ɲɔgɔn cɛ i bɛ jogo ɲumanya kɛ n'an ni ala cɛ i tɛ jogo ɲumanya kɛ ayi daraja filanan ye ka jogo ɲumanya kɛ ni ala ni ɲɔgɔn cɛ o bɛ kɛ cogo di o bɛ kɛ cogo min na i k'a dɔn k'a fɔ fɛn o fɛn bɔra ala yɔrɔ ka na i ma diyagoya don i kan i ka ala barika dan kelen fɛn o fɛn bɔra ala yɔrɔ i kan ka ala barika da wa fɛn o fɛn bɔra e fana yɔrɔ i kan ka yafa deli kɛ ala mana fɛn o fɛn d'i ma i ka ala barika da o ye jogo ɲumanya ye i fana mana fɛn o fɛn kɛ k'i bɛ ka kɛ ala kama i ka ala yafa deli ka d'a kan ka fɔ i m'a kɛ hali bi ka s'a hakɛ ma nin de ye jogo ɲumanya ye ala ta la a ko n'i bɛ fɛ ka nin dɔn i ka fɛn dama dama o de b'a nɔgɔya i ye a fɔlɔ e ye fɛn nagasilen de ye fɛn nagasilen ni fɛn o fɛn bɔra la o ye fɛn nagasilen de ye o la ni fɛn nagasilen ni fɛn bɔr'i la a nagasilen de don i kan ka yafa ɲini de kɛ o de la kira sallallahu alaihi wasallam ale ka yafa deli kun ka ca ka tɛmɛ bɛɛ lajɛlen kan a ka sigiyɔrɔ kelen na a bɛ ala yafa deli fo siɲɛ bi wolonwula o n'a ɲɔgɔn na o la i ye fɛn nagasilen de ye ni fɛn o fɛn bɔr'i yɔrɔ nagasi b'a la i kan ka ala yafa deli ani fana ni fɛn o fɛn bɔra ala yɔrɔ i kan ka ala barika da i kan ka ala barika da ka san tɔgɔ bonya ni fitini de don k'a kɛ belebele ye ka da kan k'a fɔ a bɔra belebele de yɔrɔ nin de ye jogo ɲumanya ye i ni ala subahana taala ni ɲɔgɔn cɛ n'i bɛ fɛ ka nin bɛɛ kuntaala surunya jogo hadamadenw ni ɲɔgɔn cɛ ani jogo hadamaden ni ala ni ɲɔgɔn cɛ a bɛ kuntaala surunya ni kuma fila de a kuma fila in an delila k'a fɔ an ka tafsiri la yan o de ye kun ma allahi bila khalq وكن مع الخلق بلا نفس إن ألا نيوغن تبارك نيوغن يلا هذا ما دين وي إبنا كوك كينا ألا نيوغن تي هذا ما دين وي كان أكي هذا ما دين كما كان أكي كفو بسر هذا ما دين كان أكي كفو هذا ما دين بيسانو إن ألا نيوغن تي دان سون جتي باكو تي ويجوغن ما يلا إن ألا نيوغن تي نيبي فيني دان سون بلا جرين فانا كابين إن دان سون كبارك نيوغن بلا i ni in bɔ yen lafasali yɛrɛ n'i y'o bɔ ni danfɛn bɛɛ lajɛlen bɛ bɛn lafasali yɛrɛ n'i y'o bɔ ni danfɛn bɛɛ lajɛlen bɛn o de la kira sallallahu alaihi wa sallam a m'a yɛrɛ lafasa diɲɛ ko foyi la n'i y'a ye a ye kɔrɔfɔli kɛ n'i y'a ye mankan ci dɔrɔn ala ka gasi dɔ de dankari kɛra de la nka n'a danna ale de ma a banna a bɛ yafa kama a tɛ ɲininkali kɛ o de la ka barakaden san tan k'a bolo ko kira ma deli k'a fɔ mun na i ye nin kɛ mun na i ma nin kɛ kira ma deli ka jalaki ma deli ka kɛ. dɔgɔmaya k'a la n'i bɛ fɛ ka kuntala surunya fɛn fila dɔrɔn de don i ni ala ni ɲɔgɔn cɛ i ka hadamadenw bɔ yen i ni hadamadenw ni ɲɔgɔn cɛ i k'i ni bɔ yen ni nin fila dafara fɛn o fɛn fɔra jogoɲumanya la i b'a bɛɛ lajɛlen sɔrɔ jogoɲumanya i ni danfɛnw ni ɲɔgɔn cɛ jogoɲumanya fana i ni ala ni ɲɔgɔn cɛ kuma kuntala surun na i b'a bɛɛ lajɛlen sɔrɔ wa kira sallallahu alaihi wasallam fana kun bɛ ten de ani ala ni ɲɔgɔn cɛ danfɛnw tɛ yen ani danfɛnw ni ɲɔgɔn cɛ a t'a yɛrɛ lafasan o de la kira min ka fisa danfɛn bɛɛ lajɛlen n'a fɔra ka fatuli jɛlɛlen a nana fɔ k'a fɔ n'ale donna maa min gasi la n'a donna maa min gasi la a filɛ nin i kana i ta juru sara la ni lafasali de don kira a bɛ se ka yɛrɛ lafasa k'a fɔ ale de y'aw kanda ala ye kanda di ale de ma ale de y'aw bɔ nɔgɔ la ale de y'aw bɔ digi la a bɛ se k'o bɛɛ fɔ nka a ka fasulu surunyalen a m'a yɛrɛ lafasa a nana yɛrɛ di ni maa min n'a sɔrɔ i bɛ fɛ ka tajuru sira k'a la i ka n'i tajuru sira sallallahu alaihi wa sallam o la jogoɲumanya kuntala surun na o de ye i ni danfɛnw ni ɲɔgɔn cɛ i k'i ni bon i ka nin ni lafasa i ni ala ni ɲɔgɔn cɛ i ka hadamadenw bɔ a la kɛlɛ o kɛlɛ bɛ kɛ n'i yɛrɛ lafasa bɔ a la i k'a dɔn k'a fɔ kɛlɛ tɛ kɛ ala ka ni sababa bɛn jogoɲuman ka ca adoy majigin adoy al-isar ka mɔgɔw suganti yɛrɛ kan juguɲuman ɲuman ka ca an ka dɔnniba ye jugu ɲuman kɔnɔntɔn ɲɔgɔnna de fɔ sabali b'o la mɔgɔw foli barikadali b'o la o n'a ɲɔgɔnna caman majigini kira sallallahu alaihi wasallam a ta kun ye majigin kira sallallahu alaihi n'a ni mɔgɔ ye ɲɔgɔn kunbɛ ale de bɛ kɛ maa fɔlɔ min bɛ foli kɛ kira kun bɛ kɔn ka mɔgɔw fo e fana man kan k'i yɛrɛ bonya k'a fɔ ni ni hadamaden ye ɲɔgɔn kunbɛ i ka ban ka fo kira n'a kun bɛ tɛmɛ la a b'u fo o ye majigin de o n'a ɲɔgɔnna caman n'an kan kuma kira ka majigin kan janta la sallallahu alaihi wa sallam an bɛ dan nin hakɛ ma jogo ta